ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ́gẹ̀lẹ̀ òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ́gẹ̀lẹ̀. ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò mọjọ́ tí ó dalẹ̀ ìfẹ́ kó má kún yín lágòjù toréré gèlè ni òbí ìsìnkú o. òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ̀gbọ́n. òbí ìsìnkú òwítọ́ òwítọ́ ẹ̀. òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe yẹ ló ń ṣe mí bó ṣe ń ṣe ṣù ó yọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe yẹ. yẹ lẹ́nu àbí ṣé o lè sá lọ́nà ẹgbàá yìí o ò lè sá lọ o ò lè sá lọ kò síbi tó ń lọ má sọ fún ẹ gbọ́n fẹ́ gbọ́ <laughs> èmi ṣe kí adès aka igbákejì èṣù twenty four hour attack fọ́nmá gbogbo tìgbò mo sọ fún ẹ mo bẹ̀ ọ̀dẹ̀ máa rí wàhálà lẹ́nu. bro relax ṣó mo ẹ ṣe ṣáà o lè mọ báwo ló ṣe fẹ́ mọ̀ ṣé wọ́n sọ fún ẹ kó kó padà lẹ́yìn Ṣayọ̀ ikú lè rìn ẹṣẹ́ o you know who dey follow you dey yarn ah, this one na Gino. <laughs> because say you be indige you be indigo you come dey compete with the big boys in the society mm. you go hear am you go hear am you go smell am you don price you go collect. olóògbé. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ Káyọ̀dé ẹjọ Káyọ̀dé ẹjọ Káyọ̀dé ẹjọ kí ló ṣẹlẹ̀ kí ló tó fi pariwo jáde látòjú oorun bẹ́ẹ̀ yẹn. bọ́kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. mo lálà mo rí àwọn guys kan àwọn méjì wọ́n lé mi lójú oorun wọ́n lé mi gan wọ́n abẹ́rẹ́ sí nà mí wọ́n nà mí wọ́n nà mí wọ́n dàbí tí n bá fi Fisáyọ̀ sílẹ̀ àwọn obìnrin mi àti Fisáyọ̀ mọ́. wọ́n lé e lójú oorun. wọ́n láwọn máa pa mí táwọn bá rí mi àti Fisáyọ̀ wọ́n fẹ́ pa nítorí Fisáyọ̀. àwọn guys ẹ tó ẹ tó ní àti adex. ṣùgbọ́n mo ti máa ń wọ̀ ní lórí gẹ́ yìí kí ni problem ẹ ná ẹ Káyọ̀dé Káyọ̀dé èmi ni mo rọ́wọ́ tí mo bá ẹ sọ̀rọ̀ Fisáyọ̀ kọ́. ṣé ọ̀rọ̀ Táyọ̀ ọ̀rọ̀ tó fi lọ̀ mí ó le díẹ̀ o bó ṣe ń wò mí mi ò ní ọ̀rẹ́ kankan nínú ọgbà yìí àfiwọ́. bẹ́ẹ̀ ni mo mọ̀. mo dẹ̀ ń ronú jinlẹ̀ gan-an wípé kò yẹ kí n wà nínú ọgbà yìí àmọ́ bó ṣe ń wò mí ọkùnrin ló kọ́ mi o. kí wàá lo lérò pé mo lè ṣe torí pé mo fẹ́ lose káyọ̀dé o nǹkan tí fẹ́ sọ fún ẹ nísìn ni pé Fisáyọ̀ má jẹ́ ìtàn ẹ̀ tí ìwọ àti Káyọ̀dé bá fi fẹ́ra yín ẹ ò lè last o. kí ló dé lọ́nà òwò. sori nínú ìlú wa ẹni Káyọ̀dé ti lọ sí primary school ló ti lọ sí secondary school ló ti tún wà ní highest tuition nínú ọgbà ẹ̀ ṣé ìwọ tó wá láti èkó bí káyọ̀dé bá tiẹ̀ nífẹ̀ẹ́ àwọn òbí ò ní gbà wá ní ìwọ ọmọ èkó tójú ẹ̀ ti rè yìí wọn ò ní gbà láéláé. ẹ gbogbo nǹkan tèmi náà rò nìyẹn tí mo fẹ́ kó gbà mí nímọ̀ràn. àmọ́ ṣé o love káyọ̀dé ní tòótọ́. Ah, of course wo i love you with all my heart sọ fún káyọ̀dé pé kẹjọ ṣe múlẹ̀ náà. ìmúlẹ̀ èmi náà ń ṣeré ni o ìmúlẹ̀ èmi gan tó yẹ pé múlẹ̀ èmi gan lọ́wọ́ sí o. Ah, ó bẹ ta ẹ àti pé kí ni mo lérò pé mo lè ṣe gan. bóyá àgbẹ̀ ọlọ́run kọ́ lọ́ọ̀ ya kọ ẹ̀mọ́ ṣe ó ti yẹ. Thank you ẹ eh, Bísọ́lá ẹ̀rù kí ló dé tí wàhálà àwọn sukùl yìí pọ̀ nù. Ah, báwo ló ṣe máa sọ pé ẹ eh, tí ò bá ní cut off mark o ò lè wọlé ìwọ imagine rẹ mi tó yẹ pé business administration òun ló wù mí láti read ọ wá ń sọ fún mi pé ẹ eh, tí n bá ní two seventy ẹ mi ò lè wọlé ah wo ó ti sú mi o. wo sẹ́mi ṣe wà báyìí ìbàdàn gan-an ló wù mí lọ tó ibẹ̀ lẹ́dàdà ti ló wù mí lọ àbí kí ló fi òní kẹ̀ wo èmi ò tiẹ̀ ní choice ní tèmi tó bá ṣe dáàdì tó ní ọ̀ràn yàn àfi kí n lọ sí north kí n lọ kàwé bóyá ó fẹ́ kí n gbáwó sọ ọ̀ràn yàn ni èmi pv ẹ̀fẹ̀ ń tèmi o. báwo ni. báwo ni tí o bẹ. báwo ni tí o bẹ dadi a ti fẹ́ máa lọ sá. ṣé tó rí pé ẹ rójú mi. ó ti dadi àti pé àti pẹ́ gan-an àbí. ok ẹ kò burú ẹ máa ṣe jẹ́jẹ́ o. Okay, sir. Mm-hmm. Oda osa. Yeah, I'm sure. Yes, sir. Right. Yeah. Oda osa. Oda osa. Mm-hmm. Yeah, yeah. ẹ̀gbọ́n ní SOG president ẹ fẹ́ rí wa lọ́la. yes. wo kúnlé ọ̀rọ̀ olúwa lẹ́nu wèrè ààrẹ. ọ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó dáa bọ́bọ́ yóò láṣàn. a ní kò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò dáa ah wetin dey do you. o pe láti jẹ láti wà nípò tó wà ẹ kò easy a máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni a jẹ́ ká lọ ká lọ gbọ́ nǹkan tó fẹ́ sọ ni. abeg wọn lọ wọn fàá méjèèjì sílẹ̀. ẹ bá still àná mi dààmú àná mi dààmú ògo. ẹ kú àpérò ṣé dáadáa lábí bí báwo ni kíkẹ́ àti tó kù ẹja rẹ̀ ṣó ọ̀rá ẹ̀. ṣé jà ni ń wá àwọn ò bá ẹ sọ̀rọ̀ o ẹ tó bá bá ìbànú kó kọjú mọ́ àwọn ọ̀tá sí ẹ o course náà. àà ah, ah. ṣé ń bá fi sáré ọjà ni. ẹ ẹ ẹ wẹ ingers ẹ má bínú ọ̀rọ̀ tẹ bá a lọ́wọ́ tá à ń sọ ó ló jẹ́ kó ju wa kọ́rẹ́ lọ́wọ́ kó ń ṣe pàǹbà yín jà hmm? <laughs> ẹ má bínú. ẹ eh, anyway káyọ̀dé mo fẹ́ wí. ok ẹ jọ guys ẹ má bínú. ẹ mú gbọ́ ẹ̀dẹ̀ àkúlò sọ. báwo lọ̀rọ̀ ta jọ sọ tẹ́lẹ̀. Fisáyọ̀ kí ni problem ẹ ẹ nítorí sọ̀rọ̀ ẹ̀dẹ̀gbẹ̀jì tó lọ sílé babaláwo káàkiri kí ló fẹ́ ah. Káyọ̀dé ṣebí láti protest lọ́wọ́ àwa méjèèjì ni. ọ̀dà mo ti gbọ́ ṣùgbọ́n mi ò gbà mi ò ní interest i'm not interested ṣó ti gbọ́ mo ti gbọ́ ṣùgbọ́n mi ò gbà mi ò ní interest i'm not interested ṣó ti gbọ́ i'm not interested kí nìkan náà kí la gbé kí lójú àmọ́ máa wíru àmọ́ wíru ah what for kí mo fẹ́ fi ṣe mi ò ní interest ṣó gbọ́ mi ò ní interest. kí ló dé ọ̀rẹ́ kí ló ṣe wà tí mi káàdì sí nǹkan kan kò sí ọ̀pọ̀ kò sí nǹkan kan jáde. òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò tí ó dalẹ̀ ìfẹ́ kó má kun yín lágbójú toréré gèlè. ìyá orúkọ mi ni adex um, mo ti ń wẹ̀ tipẹ́ láti bí hundred level mo ti ń wẹ̀ bọ́ máa yẹn sọ̀rọ̀ jù mo láyé kẹ́ ń fẹ́ máa fẹ́ kò yẹ tó bá dẹ̀ fẹ́ mi náà gbà yìí <laughs> àyípọ̀ gan-an azen lè ṣí ẹ́ oyé ẹ̀ mo fẹ́ kájọ wà kí ló máa ṣe yín náà ṣókè ẹ̀ pé ṣá ẹ̀yin gáìsì tẹ́ bá kò ti ríyàn tó lọ nínú campus ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí òpè ta ni wọ́ tí wọ́n sọ pé yóò lè jẹ nìkan ta ló bí ẹ. baby take it easy now ah, ah. kí ló ṣe é kájọ road mind ah, baby reason pẹ̀lú mi mo like it. ẹ eh! tó bá tún ever try ẹ tó bá tún fi ọwọ́ ẹ̀yẹn kàn mí máa fọ́ etí ẹ̀ good for nothing idiot. ṣé mo gbogbo etí àwọn ìjà kí ló lọ́tọ̀ wèrè ni orí òkè ló máa ń ṣe wọn náà wọn ti mú bí wọn lè máa ṣe bẹ́ẹ̀ níbi èmi tó yẹ ògbè ní ìwé tí wọn ti kà pọ̀ pọ̀ báyìí wọn rò pé anybody làwọn lè pẹ́ ní. òun fẹ́ẹ́ fẹ́ yàwó kẹ́yìn máa jẹ́. ọ̀pọ̀ wèrè ni wọ́n wọ́n ti máa ń ṣe ìyẹn. lórí gbogbo black to black ẹ̀yìn wàhálà wá ṣe. afa àbọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀. wọn ibojú mi jẹ́ ni ṣá. o ah, sọ fún pé wọn ló lọ gbà yín. ó mọ òun bẹ́ẹ̀ ni iṣẹ́ mi náà ni ojú mi wà níṣẹ́ yẹn gan. jẹ́ ó mọ̀ jọ gbogbo tit for tat tó kàn ń fún wa jẹ́ kó mọ̀ lọ́wọ́ kan pé wọ́n ló lọ gbà yín náà. filẹ̀ ń bẹ́ẹ̀ ni filẹ̀. àbí kí n sáré bẹ́ẹ̀ skills ẹ̀ mọ́lẹ̀ ń sìn. má kàn fáwọn ẹ̀ kó kéré. anytime tí mo bá jí ọ̀rọ̀ Fisáyọ̀ ẹ̀ ṣáá ló máa kọ́kọ́ wá sí mi lọ́kàn àmọ́ ẹ̀rù ìmùlẹ̀ tó ní ká lọ ṣe ó ń bà mí ẹ obìnrin burú obìnrin burú ilé tí wọ́n á ní olọ́jọ́ ní èkó ah Fisáyọ̀ èkó ló ti wá ẹ̀ ẹ̀ Howdy. Who said to that you can see? Oh, what class? Ni? okay ṣọkọ mo ti notice rẹ ẹjọ mẹ́ta yìí òun fẹ́ receive lecture ìwà tí ń yàtọ̀ kí ló ṣẹlẹ̀. àbí kí n wú sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn ni. wo la ń bá wì náà. Hmm. irọ́ irọ́ má jẹ́ ń sọ fún wọn. mi ò kàn sí mood àti gba lecture lẹ́nu ó rẹ̀ mí díẹ̀. okay o sí mood láti gba lecture o mọ̀ pé exam wa ò ní pẹ́ bẹ̀rẹ̀ ó fẹ́ ní carry over ni. no ṣe bẹ́ẹ̀ni nìkan ni mi sí mood ni wọ́n gba lecture later. <sighs> ọ̀rẹ́ ṣé wàá lè máa lọ. lọ́rọ̀ fẹ́ ṣe àwọn màá lọ náà ni. ọ̀rọ̀ ẹlẹ́nijọ́ mẹ́ta yìí ó fẹ́ kéèyàn fura sí i. bòbọ̀ ẹ̀ṣẹ̀ tó bá délé báwa sí oúnjẹ tó dáwà sí ń jáde lọ báyìí. ìsílẹ̀ ìjọ́jú káwọn ọlọ́jọ́ lù lọ. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe yẹn ló ń ṣe mí bó ṣe ń ṣe ṣu ó yọ bẹ́ẹ̀. Ah, bó ṣe ń ṣe kí ni Fisáyọ̀ ṣe fáwọn guys náà pé pé anytime tó bá gbóró ẹ̀bẹ̀ máa ń rùn sí wọn bí ìgbẹ́ níwọ̀n tí ẹ fẹ́ gbórúkọ ẹ̀ rárá. ẹnlẹ́ mi túra àdáyédé àlámà o. ẹnlẹ́ mi túra ẹ̀yìn ọlọ́mọ o ó yá kájọ. ìjọ ọlọ́mọ o ó kájọ. ìjọ ọlọ́mọ o ó kájọ. ìjọ ọlọ́mọ o ó kájọ. ẹlẹ́lẹ́ni tó rẹ̀ ẹ̀yìn ìjọ ọlọ́mọ o. mo fẹ́ fẹ́ ẹsẹ̀ kan délé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àtàtà. yìí o àtọ̀ àdọ̀lọ́ ọba mi lọ́dún táwa yìí o àtọ̀ àdọ̀lọ́ ọmọ o àtọ̀ àdọ̀lọ́ ọmọ ire akari àdọ̀lọ́ ọmọ ire akari àdọ̀lọ́ ọmọ ire akari àdọ̀lọ́ ọmọ ire akari. ẹ ṣe gan ayélu bára wa ṣe ẹ wọlé nàbísáyọ ẹ wò ẹ pàbáríkà ẹ dẹ kú jáde ìlú ọlọ́run àwọ̀ ọlọ́run àdàpọ̀. ọmọ yín kọ́ ó wà lọ́wọ́ bàbá káyọ̀dé nílé bẹ́ẹ̀ ti rẹ̀ rí káyọ̀dé ó kú láìkí bébì ìtìtẹ̀ ó lè náà fẹ́ gbé lọlé báyẹn ẹ kú jáde ìlú. sàǹbọ̀ torí bẹ́ẹ̀ tó mọ bá má jọ. sàǹbọ̀ torí bẹ́ẹ̀ tó mọ gbá mọ́jọ́ òye. ta ní lè tó mọ́ mi o èjì rẹ ló ń pè mí yẹ o káyọ̀dé bọ̀bọ̀ ọkọ̀ fi sáyọ̀ bébí lòdì tèmi máa gbọ́rọ̀ mi ẹ̀gbọ́n náà ẹ̀dẹ̀ ń bẹ́ sẹ̀kẹ́dẹ́lé ọ̀rẹ́ mi. pé káyọ̀dé jáde àti ẹ̀yìn náà kì í. nígbà náà wà ń kọ́. ẹ má bínú o ẹ má bínú. àdùkà wà yí o àgàdà lọ́wọ́ àwọn yẹyẹ ó ní ìrànà tí wọ́n bí wà o. mo ní ẹwà àwọn yẹyẹ ó ní ìrànà tí wọ́n mú wà o. Ṣé ìsọ̀rọ̀ ọ̀dọ̀ máa láta síbí bàyà bí? Wọ́n ní ìjọba kan. Ẹ lọ fún bí ó lọ, lómi yà lọ. Ẹ gbọ́ lọ, bí ó lọ, lómi yà lọ o. nílé lọ kí ló ṣe. wọ́n ní mọ́tí mẹ́gbẹ́ tí mo ní. ẹ̀fín wọn lẹ̀. òbí kóńdó pẹ̀ mọ́ òun ṣàtọ̀. òbí kóńdó pẹ̀ mọ́ òun ṣàtọ̀ o. ènìyàn lójú kò tóbi pé nìyẹn bí a lọ kó máa lọ. bí a kó máa lọ o. ìgbà tí kò lọ kí ló ṣe. ó pé orí ọmọ lọ́kọ́ mọ̀ yẹ ti bàbá ọmọ ńlọ́pọ̀mọ̀ yọ o àwọn ọ̀tá ògbèrò wípé kọ́dà bíọ́lá bíọ́lá gómìnà lọ bíọ́lá gómìnà lọ o ìgbà tí kò lọ lóde ẹ fi wọn lẹ ẹgbọn náà ẹni tó lóhùn ọba wọn sí ẹyẹ àdàlà ṣàlójú tọba ṣàlójú àwa ò sí níbẹ̀. ṣe ẹ̀yà tààlà sá lójú lọ́ba sá lójú àwa ò sí níbẹ̀ ìwà rẹ̀ ló ń ta lẹ́jọ́. jẹ́ poison yóò gbọ̀rún lọ o ìyá èkúté wo ni wọ́n bíire kó jẹ poison kó má gba ọ̀run lọ. yínú sáyé ní sẹ́mẹ́lì. Ah! àwọn ọkùnrin alágbèrè rẹ. àwọn tẹ́ ń ṣe òdá eh. tẹ́ ń ṣe òdá ẹ wá dà nínú ó tó jẹ́ mẹ́ta sí òsì. ọmọbìnrin ọwọ́ wa ló dídí ẹ̀. sọ́sẹ̀ wàhálà wọn kò mọ̀ ah, ọjà gbádùn lẹ́nu jọ́bẹ̀dà oṣù yìí tiẹ̀ pọ̀ ah. bẹ́ẹ̀ ti ń rí bẹ́ẹ̀ ti ń rí ṣùgbọ́n ẹjọ́ káyọ̀dé làwa ìsùn àti ìkúnlé ọ̀rẹ́ rẹ̀. káyọ̀dé káyọ̀dé. ọmọ káyọ̀dé ọmọ yẹn ẹlẹ́ja láàjọ lọ primary school. Ah, ah, tọ́jà ìwọ́n ní ìwé gíga lọ́dọ̀ wa ni. ẹ ò ní tó o bá rí bó ṣe yẹ̀yẹ́ wa lánàá ah. ó gbé àwọn ọmọ lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ méjì bíi ìsìn ẹ̀gà kan wá ó gbé wọn wá sọ́ọ̀sì rí òkú mọ̀kàn máa lágbe la wá ṣùgbọ́n ọ mọ̀jẹ̀ ń tọ́ àwa gan orí ti ẹ̀rọ ṣùgbọ́n dùn wá díẹ̀ láfi ní àwa sọ fún ọ Eh, ṣé iléèwé tiẹ̀ wá lópin ayé ni mm. bó bá wá sọ́dọ̀ ìyá rẹ̀ ní èmi náà mọ̀ rí bí ó ti kápá sókèrè gbígbà táwọn kọ́ àyàwọ̀ súùtù tí ó mọ tẹ́lẹ̀ kó gbígbà tí yàtọ̀ dé láti ìlú ọba. Eh, ìwọ wàá lè sọ pé àgùntàn ti ya gan ọ̀jẹ̀ lábẹ́ gẹ̀ẹ́sì àbí sí ó fọ pé òdòwó. nbọ ah, ìwé òdòwó lóòótọ́ eh, irú rẹ̀ ò tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí bọ́n àwọn ọlọ́kadà bá rógo <laughs> gbogbo olúwa ló rógo nù. àwọn alálẹ̀lẹ̀ gan ò ní jẹ́ ọ̀dà rẹ̀. àmì àṣẹ. kò ní í dán. ẹ má jẹ́ àṣẹ pé fún mọ́. àdúrà ni ẹja máa fi ràn lọ́kọ́lọ́hún kó sínú rẹ̀ kó yí padà. èyí kúkú so nìkan ebóhun àti kúnlé àti jíde ọmọ ìyá aládìí ẹ wọ́n lọ́wọ́ bí tí wọ́n ti gbaná. ọ̀rẹ́ wa kí ló wà nílẹ̀ tá a lè rí fẹnu gbá. ah ṣe rẹ́kọ̀dù yìí kan wà nílé tí mo gbádùn jù pé sọ́bàrà mọ́ kémi lọ sí amẹ́ríkà sọ́bàrà mọ́ kémi lọ sí amẹ́ríkà tí mo bá dé mo sì bá tọ́jú. ó tọ́jú rẹ̀ àní ọ̀hún olè ọ̀jáde ń tá a lè fẹnu gbá là ń bèèrè. àwọn olóúnjẹ sì kiri ní àsìkò yìí ah, jẹ̀dí mẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ mọ oògùn wo ti ń báyìí fún yíjẹ̀dí tẹ fà torí kún ẹ̀yin méjèèjì tó yọ báyìí yóò pẹlẹbẹ ni ẹ̀rí tó yàtọ̀ bẹ́ẹ̀ láàrin Ṣeun àti Mugambo ìjẹ̀dí ló jẹ́ kí wọ́n pẹlẹbẹ báyìí àwọn dago mẹ́ta àbò òru ni. ìbáwọ̀ yẹn múru èyí. ṣé ẹ jọ jẹ. ó wà òkè. mo jẹ́ wọn máa ń dùn bí báyìí gan. Thank <laughs> you ah ẹ ti lọ. ẹ ṣe bọ̀dá káyọ̀dé wọn lè ti sanwó oúnjẹ wa ẹ ṣe gan. ẹyà ẹ mo ti sanwó. a máa rí yín later all right let's go. ẹ̀fọ̀lẹ́ ṣe kẹ̀. baby mi láìpẹ́ omi mo fẹ́ mu drink kí ló dé ṣe bómi ló kó síwájú wa yìí ṣé ìtì wà òkè pẹ̀lú ilé ìtòyìn. ibi tẹ jókòó sí yẹn. sexy lady ṣeré ẹni tó láàyè yẹn gangan ló jókòó síbẹ̀ a dẹ̀ rẹ́dì láti pẹ́ bíbá ṣé ó yí ẹ. what that, that's my food are you okay. Um, Fisayo orúkọ tèmi ni Adex aka Jagaban igbákejì <laughs> èṣù <laughs> ẹ má gẹ sọ̀rọ̀ jù bó ṣe wáyé yìí ẹ fẹ́ máa fẹ́ jọba lọ́rùn lé ní gbọ́bí sọ̀rọ̀. bébì kára wọn. E, èmi ò mọbi tó ti kó ra wọn wá o. gentleman please èmi ni mo jókòó síbẹ̀. Hmm. ó jẹ́ mi ni ẹ eh, eh, chairman chairman oúnjẹ mi lélẹ̀. excuse me. èmi ni mo lọ bẹ́ẹ̀ mo fi ń jẹun nínú. Tony Tony filẹ̀ mo ti mọ àti pẹ́ ìwọ ni káàrí àmì ìwọ lọmọ náà ọ̀rọ̀ o máa ṣú ẹ lẹ́nu. Ah! yes o máa rí fíìmù mi lẹ́nu. baby what's happening now. ẹ ah, ẹ eh, you. oyè ni mo. ẹ ẹ ẹ jọba. Abafazio, ele levou Pepe. Magui, ah, não posso. <laughs> That's yeah, I don't feel you. Stop it! Down! Down! i want mad! Don't damn my prophecy! Don't damn my prophecy! I have baptized somebody now. I'm it. <laughs> oh, he dropped my meat. <laughs> Now. Dìde. Káyọ̀dé, ṣé nítorí olórí burúkú obìnrin òun fi ṣayé ẹ̀ báyìí? A ní kó o fi gẹ̀yìn sílẹ̀. Fi lẹ́dí sílẹ̀ for God's sake, owó mìíràn ni. Káyọ̀dé, Káyọ̀dé, kí ló tó ń ṣe gbogbo fún ẹ? dúró táwọn gáà ìjábá kẹ ẹ mọ́ nǹkan tán ṣe é léṣe kí ló fẹ́ máa sọ ẹ́ a dẹ̀ máa ń sọ fún ẹ sórí téèyàn bá torí obìnrin kan kú ẹgbẹgbẹ̀rún àgùn sàárì ẹ̀ kọjá o sórí bá a dẹ̀ ṣe ń sọ báyìí a fẹ́ rí ọmọ yẹn láàrin wa mọ́ a fẹ́ lágbègbè yìí mọ́ yà either you take it or you leave it. ó tẹ̀lé gidigidi kan jíde ṣé wàá gbọ́ ìjọkíjọ ti máa fojú mi inú stẹ̀ yìí tàbí wọnú irú mi nǹkan tó expect máa ṣe fún mo fi ọlọ́run búra. And guys if fi fi sáyọ̀ there, i'll be fine I take care mi ṣùgbọ́n ẹ ṣe more appreciating. yín let me just clean up. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe yẹn ló ń ṣe mí bó ṣe ń ṣe ó yọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe yán kábọ̀ odò olólùfẹ́ jọ̀wọ́ mo fẹ́rẹ̀ má ṣe dà mí òbí sí ikú o òbí sí ikú o obì yìí síkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè. hello yes ta ló ń sọ̀rọ̀ ṣẹyẹ ṣẹyẹ ẹ ta lẹ fẹ́ bá sọ̀rọ̀ Yétúndé all right wá Yétúndé oníkọ̀ọ́. ah ṣẹyẹ báwo ni <laughs> mo wà okay now ṣẹ́yìn mo wà lọ́fíìsì okay okay ẹ̀ tó bá ti dàgọ́ mẹ́rin èmi ní nǹkan tí mò ń ṣe náà mo lè wọlé anytime mo lè lè jáde anytime alright alright ẹ̀bọ̀n má gbàgbé o owó yẹn náà alright ok, ok, ok, ibi àti máa ń pàdé yẹn kò sí problem náà ó ti rí mi tán mi ò lọ́gàá ta ló fẹ́ mú mi all right go take care èmi náà miss ẹ bye all right o ṣe o girlfriend. I got some. Move mo fẹ́ ra card. owó mẹ́. mtn five hundred àti zin five hundred. Me, lẹ́mtn mọ́ zin ló Okay, ó kẹ́ mú zin náà managing director. Oh, Ta ni manager yín bì? Manager! Manager ẹ lálejò. Ẹ ló bílé dábàá o. Ẹ mú àwọn ọ́fíìsì náà. Ẹ máa bọ̀ mọ́ abá ní ọ́fíìsì. Kò sẹ́ni tó máa stop ẹ. All right, all right. Yeah. You want the manager? Yes, sir. Kí ló rò pé o manage mi náà? kí lóògùn manage mi mo wọlé bí ẹ ṣe ń jẹ chewing gum bíi aláṣẹ́wó ní ọ́fíìsì tó ń browse lórí blackberry. bóyá ya rìn sá. ẹ àwùjọ ilé ó ń gbé bílé dàkọ pé kó máa bọ̀ ilé mi ilé bílé dà ní chairman company ẹ mo ní manager dà ilé nọnu manager manager ó dé manager ṣé bẹ́ẹ̀ yẹ kó máa pè wọ́n nìyẹn kí ló máa pè wọ́n bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́. a ah, ta ta ni wọn. secretary secretary. wọ́n ti secretary ìyàwó ẹ̀ nìyẹn. Ah, secretary àfẹ́rà. orúkọ fọwọ́ kọ lọ́rùn mi. friendship. nǹkan tó wá ṣe ń bí ni wọ́n á mú owó kọ̀ọ̀kan tàbí. ìsáàdì báyìí máa ń ṣe ní ọ̀dọ̀ wa mí no wúrẹ́dà yìí wọ̀ ni màá dín pẹ̀lú because ilé iṣẹ́ ti bàjẹ́ and that is why abẹ́rẹ́ ṣe gbé mi wá pé ká tún ṣe èèyàn máa rí àwọn nǹkan mèremère nǹkan tuntun la máa máa gbé wọlé àwọn tí kò dáa máa máa rọ́ wọn dànù ni and let me tell you mo máa sáàkà nǹkan mi ni o tí ẹni tó bá fì pé òun níṣẹ́ ṣe kó jókòó sílé. what is that rubbish? my friend will you listen? what i do was my koko fire only you don't listen. tí ẹjú wọ̀ bá ń tíra ní ṣerú computer set tó kí system tó káwọn ọmọọṣẹ́ máa lóore. àti order for new one àti order for new one sir. ẹ ti order for new one láti gbà wọ́n ní twenty thirteen. ṣé kò dáa ni wo tiẹ̀ mọ̀ yàtọ̀ nù eléyìí àti tuntun you are fired. wọ́n gan torí kò ṣe ààyè manager you are fired. bọ́tìnì ẹ̀dá báwọn bọ́tìnì ẹ̀ ṣe máa dá nítorí gbọ́ tó ti há what are you doing here? let me tell you àwọn nǹkan tí ẹ̀ rírí la máa bẹ̀rẹ̀ sí gbé wọlé brand new things la máa gbé wọ gbogbo bíi ti gbogbo ẹ̀ máa change everything àti èèyàn àti equipment àti everything tó máa change. mo kérò ẹ̀ ṣàgbọ́n ìwọ náà. ẹ ṣe ìwọ̀sán. Gone. Gone. Gone. Gone. Gone. Gone. Gone. Gone fine, obìnrin ń fọyà náà ni. ṣe fẹ́ gbọ́ a ti wà nínú ìrọ̀jì ìjọba ológun lélẹ́yìn ìṣòkòtò wọ́n gbé ṣòkòtò ẹ̀kọ́ lè gba ibẹ̀. ó jẹ́ ìjọba ológun ó jẹ́ sójà. Fisáyọ̀ ṣẹ̀mí rárá kò gbá ibi kankan ṣẹ̀mí bó ṣe mọ pọ́lẹ́mù tí mo ní àwọn gáàsì ẹlẹ́rú wọn bà mí wọ́n ní ọjọ́ táwọn bá tún rí èmi àti Fisáyọ̀ papọ̀ nínú kámpọ̀sì àwọn máa mú òbí sáré mi báyìí àwọn máa lẹ̀ mọ́ gbogbo campus àwọn máa lẹ̀ mọ́ hostel àwọn máa lẹ̀ káàkiri gbogbo everywhere yẹn ló ń bà mí lẹ́rù kọ́kọ́ má lọ lé òbí sáré mi láwọn gbọdọ̀ rí mi àti ẹ̀ papọ̀ mọ́. Káyọ̀dé ọ̀rọ̀ ẹnu lásán ni. ṣebí Hades àti Tony ni. má wọrí máa pè wọn máa bá wọn sọ̀rọ̀ sórí èmi gan tó ń wò tó ń wònú ọgbà yìí ọ̀rọ̀ ìfẹ́ ló gbé mi dénú ọgbà yìí ṣó ti yé ẹ tí n bá kálàyé tí n bá ṣe fún ẹ káàánú mi àmọ́ èmi ò ń ṣe ọjọ́ ọ̀rọ̀. Sandra Sandra hmm? ọ̀rọ̀ Káyọ̀dé ò jà mí láyà rárá but nǹkan tó ń bà mí lẹ́rù ni pé èmi mọ̀ pé wọn ọ̀rẹ́ Káyọ̀dé wọn ò nífẹ̀ẹ́ mi o. Ah, ah, ah. Kúnlé àti Jídé bẹ́ẹ̀ ni. Fisayo kékeré nìyẹn káyọ̀dé ìyókù dọ̀wọ́ ẹ̀ o ìwọ ni kò ṣàtúnṣe ibẹ̀ yẹn. mo ti gbọ́. ṣó ti yẹ. mo ti gbọ́. ok ọ̀dà kí ló máa jẹ́ ń sìn. sára mi ò lè jẹun àmì ò lè jẹ mú wa òkè mú wa òkè mú wa òkè àmì lecture di two o'clock. àkóbá àdá. mú mi dìde kó tiẹ̀ jẹ́jẹ́ mú oúnjẹ yìí kó lè làwọn oògùn wọn ìwò ìwò ń bì mí o látànà tí mo ti dé ẹ sọ pé wọ́n ṣì ń sùn wọn ì tí ì jí ìgbà owó gan ló fẹ́ jí ṣíde ṣùgbọ́n mú mi ṣe máa wà òkè báyìí. Fèsáyọ̀ Fọlábí ẹ̀yin méjèèjì ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ní sùúrù o mo náà rántí mi máa yá oorun tó ń sùn yìí kára wọn lè fi balẹ̀ ni nǹkan tí dókítà sọ nìyẹn àwọn oògùn tán fún wọn pé kán máa lò tán bá ti lò ó máa ń jẹ́ kán sùn òun ló oorun tẹrí tán ń sùn yẹn so kẹ́ fọkàn yín balẹ̀ ara wọn máa yá. sista mo fẹ́ rí dáàdì mi ṣé kò tí ì tó kí rí wọn látànà tí mo ti dé ni. ó dáná mo ti gbọ́ mo fẹ́ rí dáàdì ẹ̀ ẹ̀ ṣe bó sọ pé òun ṣe exam lọ́wọ́ ìwọ ò ṣe padà sí school kó lọ parí exam tó ń ṣe tó bá dẹ̀ ti parí exam tó ń ṣe wàá padà wálé by the time tó bá máa fi padà dé ara àǹtí mi ti máa yá wàá dẹ̀ rí dádì ẹ. ewu náà náà báwo ni mo ṣe máa padà sí skul tí màá lọ máa ṣe exam dára mú mi ò yá tí mi dẹ̀ ti fojú kan dádì mi ah, láì mọ condition tó wà ah, náà. ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé bó ṣe máa rí dádì ẹ máa ṣọ̀nà ìwọ fọkàn ẹ balẹ̀ ṣé o ti gbọ́ fọkànbalẹ̀ irọ́ jókòó ẹ̀ tó máa mọ bó ṣe máa rí wọn àti rí dáàdì ẹ̀yẹn ìyẹn ò ṣòro rárá. ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mọ́sẹ̀ ẹ́ dédé ìgbà wo ló di gbogbo eléyìí. má sunkún tiẹ̀ má sunkún o because mo believe wípé olódodo kankan ò lè kú sípò ẹlẹ́ṣẹ̀ mi mọ bí mo wọ́n pa kínní mi lè lè kú síbẹ̀ my worry náà ẹ̀yin náà lè worry mi ẹ̀yọ́ mọ́ mi mọ̀ pé ẹ̀yin náà pé náà ti sick ṣé ẹ̀yin ti gbọ́dọ̀ ní àyẹ̀wò kí ló wá ń ṣe ní. this big love of bẹ̀rẹ̀ sẹ́mu. ẹ̀ wà nílò láti padà lọ fún ọ̀ṣẹ̀ exam. no dede mo lè padà sí school. àwa padà. mo lè fi ilé bẹ́ẹ̀. madam please mi ì fẹ́ kó dàbí pé anything five minutes mo fún yín tẹ́lẹ̀ but now ẹ ti lò more than ten minutes ṣe ti understand ẹ ti lò time ẹ ti hàn please ẹ ní láti sunkún báyìí all you need to do is to get in a good lawyer because wọ́n lọ sí court níjọ́ monday. ah please move it please. please. Sandra Sandra kí tí ah, ń wá yín kiri látàárọ̀ mo ti pe nọ́mbà ẹ̀ kò lọ mo ti wá yín káàkiri mo ti wo lecture room mi ò rẹ́ anybody nínú yín ah, tó fún mi ẹ wá ṣíbàṣí máa wò ni àmọ́ ah, bí ti fi sáyọ̀ wà títí tá a fi parí exam àmọ́ bí tó wà project láti ti fẹ́ parí o I'm aware about it. a lè dákẹ́ ká máa wò báyìí náà everyday tí n bá pe nọ́mbà tẹ́yìn náà pe switch off Lo ń sọ kí ló ń ṣẹlẹ̀ wá kí la fẹ́ ṣe ẹ wá ẹ sọ̀rọ̀. owó káyọ̀dé kò yá wa náà o èkó ló dágbére fún wa pé òun lọ àfi bá a ṣe lè kó padà. èkó. èkó ló dágbére. Ah! ẹni tó bá ti wá jẹ́ kó ló dágbére kí ni nǹkan tá a lè ṣe sí a lè máa wò báyìí náà. àbá tèmi ni pé tó bá ti parí project ẹ bí a kò wá lọ sí àbí o ní àdírẹ́sì lọ́wọ́ ni. mo ládírẹ́sì lọ́wọ́ kí n wá lọ sẹ́kọ̀ọ́ ó dẹ̀ make sense o ọ̀rọ̀ tó sọ yẹn make sense abẹ́ẹ̀ ni máa tẹ̀lé ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ó mọ nǹkan tó máa bá wa ṣe jọba wa jíṣẹ́ fún sọ pé àti pè é pè é pè é pè é àti wà disturb gan jọ àti wá kákàkiri mo ti gbọ́ máa jíṣẹ́ odò yín fún ṣẹ́gbọ́n ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ló ṣàrímẹ̀ntì mi ṣe máa wà lọ. ok take care but seriously ọ̀rọ̀ fi sáyò yé mi o kò pé wa àtúrí ṣé ó fẹ́ ní extra year ni. ọmọ olówó ni ó ń yọ̀ ni wo káwa ṣáà ti parí project wa tó bá dẹ̀ dé kó wá kó ẹrù ẹ̀ tó kù àbí kílẹ̀ ni mo sọ. in fact na true talk yìí hàn. ọmọ tó let's go ṣe máa ṣe lọ. ẹ ẹ sori ìwọ jòkó ní jẹ́ kí èmi lọ kó wá àmọ́ gbogbo tá a bá ń sọ ìwọ ọ ní sùúrù sùúrù ẹ ń bọ̀ ẹ fi o. ẹ pẹ̀lẹ́ àwa nù ẹ kú ẹ àbí pòfẹ́sọ̀ rí ọ̀dọ̀ alátajọ́ àwọn rí yìí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ta sáwọn amọ́ nígbà tá a ti kàwé bí yín kí aládé tá a máa rí wọn pòfẹ́. bẹ́ẹ̀mi náà ti rí inú ló bá ní èmi èmi o èkó ṣàlàyé ntọ́. òun ti gbàgbé pàjọ sí kékeré mi. táyà nìdẹ́dógún àwọn ti kẹ àlọ́ àwọn àwọn ti kàwé ẹni oṣù náà gbàgbé ẹni lè gbàgbé. ṣàlàyé kí rí mo rántí pa àjọṣe kékeré ni o ẹ má ronú bẹ́ẹ̀ ṣe ń ronú o. àwọn ò tiẹ̀ ní rònú jáwọ́ sọ fún alágbe yìí ronú ronú alágbe sì yàtọ̀ sí tẹ̀yìn akọ̀wé alákadá báyìí wọ́dà pòfẹ́sọ̀ àwọn ò ní rònú o. ẹ ẹ ẹ èjì rẹ èjì rẹ ẹ jọ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni mo fẹ́ kẹ́ yá mi lówó kékeré kan bíi ten thousand naira mo fẹ́ sáré lọ sí Èkó tí bá dẹ̀ ti ń débẹ̀ máa da pọ̀dà fún yín nílọ́pọ̀ ìlọ́pọ̀ ní ẹjọ́ tí bá ti ń pa àdébẹ̀ máa kó yín fún yín ẹjọ́. owó ló pè báwọn kí ni tiẹ̀ wọ́n sẹ̀yìn alákọ̀wé tẹ́ ẹ̀ ń fẹ́ mọ́ fò bọ́ọ̀lù àwa tá a kàwé báyìí náà. mímì fọ bọ́ọ̀lù yín. wo bí ṣe ń sọ fún ọ akọ̀wé kò sí sísì ńlẹ̀ tá a lè yẹ o lè rówó kan gbà ní sọ̀rọ̀ kan lágbè làwa owó agbe àágùn ní owó ojú eégún làwa ń ná mo yẹ fẹ́yìn lówó léèwé tẹ́ ẹ <laughs> sísì ò lè rí. ẹ mama dá ló sì eléyìí kí ló dé tẹ̀ ń pè lákọ̀wé tẹ́lẹ̀ tó ṣe ṣòkòtò tí ń bí alága káṣù yìí tẹ́lẹ̀ lówó lọ́wọ́ ni. àwọn kàwé ẹ ìwé wèrè wo ló lò sí ká àti ń bára dáadáa kì. sẹ́ni wọ́n ní tá a bá ro dódò nǹfọ̀n a ọ̀ra kan eegun ẹ wò ẹ mọ̀ fi búburú san búburú ẹ dákun ẹ bá ń ṣàánú rẹ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ ọ̀sán ní kópópó bá ya rẹ̀. <laughs> bí ẹ bá ń ṣe tiẹ̀ unisa mm. àwọn èèyàn ò lè rí kọ́rọ̀ gbà níyì mm. ṣùgbọ́n tó àwọn ò ní fi búburú san búburú fún ọ. Ah, eh àwọn yọ lówó yìí ah, ṣùgbọ́n wá jẹ́ sọ fún ọ owó ẹ̀sìn la fẹ́ yọ yìí o torí wọ́n léwó èkó èkó ní gbé àmọ́ kó bá ti ńgbà náà ló gbowó tán lẹ́kọ̀ọ́ tó fi wọkọ̀ tán èkó ní ìsìnkú ẹlẹ́fowó wọkọ̀ tán ni bàbá ti dé kọ́ ọ má déhùn sẹ́ àìmá déhùn sẹ́ àdìó dàsẹ́ àbùkù tútù ni o. Ah, ah, oye yóò sọ ah, kò ní sọ kí ni. kò lè yẹ mò ń kọ èmi àti yunusa lájọ padà wá. yunusa oṣooju ẹ o. èmi ni mo èmi àti ẹ̀ lájọ wá ojú ó sọ. bàbá ti dìrọ̀lẹ́ wí fún kọ́ padà wá. gbọ́wọ́ tó bá ti dìrọ̀lẹ́. padà wá rán mi. alágbè náà là ń yá alákòwé. ẹ o Akin o mọ̀ nǹkan tẹ̀mí ń tọ́ ẹ láti sọ èèyàn gbúdọ̀ máa ní àjẹṣẹ́kù bí mi náà ṣe jóbìnrin yìí ṣé mo yẹ business tí mo ní ṣá mo ní investment tó pọ̀ gan-an so mo fẹ́ kí ìwọ náà invest kó fi yẹn táì owó ẹ̀ down. <sighs> ẹ ṣòro nǹkan tèmi tẹ ẹ rò ni pé bóyá kí n travel out kí n lọ máa ṣe business tèmi bẹ́ẹ̀. ìyẹn náà wà òkè náà but èmi ò bá tẹ̀ ṣe sọ pé kò sì nǹkan kan lẹ́nu kò ṣáà ṣe pé o travel rè. but tí èèyàn bá ní owó tó pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn wá nǹkan òun kò fi dè mọ́lẹ̀ torí bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀. ẹ fún mi lọ́wọ́ malt sista a ní ẹ fún mi lọ́wọ́ malt ah, ah, wọn kéré báyìí o àbí ìwé lẹkùn tẹ̀ ń sun báyìí ẹ fún mi lọ́wọ́ malt tẹ̀ ń jayé ìwé lẹ́kùn tẹ̀ ń sun. ẹ ẹ ọ̀nkú. sá. kí ló ṣẹlẹ̀ sísá ló ra mọ́tò wọ́n tẹ̀ fún gbogbo mọ́tò tán mu wọ́n tẹ̀ ń ké. èló ni owó mọ́tò. one fifty ní sà. ẹ kọ́ sínú bíi òun. ọ̀sẹ̀ kiri bàálù o. gbogbo nǹkan yóò tún lè ṣẹlẹ̀ sí i ó ti ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀kan rí o ẹ̀dùnkè ìzẹ́ wábi àtìlẹ́sẹ̀. àkóbá àdábá ọlọ́run má jàre àkóbá àdábá ọlọ́run má jàre. Thank you àkóbá àdábá ọlọ́run má jàre àkóbá àdábá ọlọ́run má jàre. mo jí lówùúrọ̀ kùtùkù mò ń jáde lọ gbàdúrà sí bàbá ọba tó láyé ìlàyé ọlọ́run jíjí mo jilẹ̀ nínú mo fi rìn àjò lé ọba lọ́wọ́ ogun ó jáde kó wọlé kó má jẹ́ tèmi ohun mi ò ṣe kán má ti ran ẹ mọ́ mi ẹni ẹlẹ́ni kó má gbàṣe mi ṣe má má jẹ́ ń kagbá kó láyé mi àkóbá àdábá ọlọ́run má jẹ́ rí àkóbá àdábá ọlọ́run má jẹ̀rí àkóbá àdábá ọlọ́run má jẹ̀rí àkóbá àdábá ọlọ́run má jẹ̀rí àkóbá àdábá ọlọ́run má jẹ̀rí. Ah, báyé ṣe dùn tó ní. kò dẹrùn. ayé dùn gan. kò easy. ọ̀rẹ́ ẹ̀ ti ṣúgà já. ẹ jọ ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ní wọ́n máa kùn wá bí i nǹkan. wọ́n ń bọ̀ kì í ṣe ẹnìkan wọ́n ń bọ̀ gidi ni. ẹ eh, wọ́n kọ́ tí bó sọ pé ah, àwọn bíi mẹ́jọ ló ń kó bọ̀ wo mi ò tiẹ̀ lè sọ bí gbogbo àwọn girls yẹn ṣe rìn ọ̀rọ̀ wọn ò tẹ̀ yé mi lèmi ṣe ń bọ̀. èmi ò èmi ò fẹ́ gbogbo rán dandan eléyìí o mi ò kọ́kọ́ bá mi mú nǹkan o ẹ wo ẹ jẹ́ ń sọ fún yín ẹ jẹ́ ń sọ fún yín ọmọ ìgbóná lèmi o ìgbóná owó ní èjẹ tọ́ba sọ pé ìgbóná owó ní èjẹ àwọn ọmọ mú yẹn lọ mú yẹn bọ̀ àwa a máa mú yẹn lọ mú yẹn bọ̀ a máa mú yẹn lọ báyìí àti mú yẹn bọ̀ owó wà o owó wà o èmi ò fẹ́ gbogbo rárá dáadáa eléyìí o ẹ mú nǹkan ẹ mú mm-hmm. lọ́fun Tokyo ẹ mú nǹkan o ẹ mú nǹkan ẹ mú nǹkan mú nǹkan àti mú mú nǹkan. ẹ̀rí ayé pọ̀ o ẹ̀rí mm-hmm. ayé àparò lébùté mẹ́ta mm-hmm. ó dá pàǹtí lẹ̀ tẹ bá dé tẹ bá tó wá bọ́ sínú kòròdú kóló mm-hmm. ayé tó ń lọ ńbẹ o sórí ayé pọ̀ o ìkòròdú tó bá dé Òṣogbo ayé ń lọ ńbẹ Ọ̀yọ́ mọ̀ Ọ̀yọ́ lọ ayé ń ńbẹ tó bá dé lọrin tiwa náà lo àwọn àfáàní ọlọgbó lọlọrun ayé náà tó ń bẹ́ẹ̀ ayé òpin síbi kan o. èyí tá a kó lẹ́yìn gan àṣù ẹ̀ ni tára lẹ́yìn bá tún kù ẹ̀jọ̀ ẹ bá invite yẹ wá wọn bọ̀. ó lọ fi bí a ti kó wọn wá. tàì wá àwọn ẹsẹ̀ ni. ta ni bá forí tì. bọ̀dá ẹ bá forí tì. èmi. ẹ káwọ́ lẹ́ràn ẹ yóò mú nǹkan ni. ẹ ẹ mú nǹkan ẹ dàpọ̀ ẹ mú nǹkan sí i lọ́rùn. ẹ ṣe o. èwo lẹ fẹ́ nu gbogbo tó wà lẹ́yìn. èwo ìfìlẹ̀ kò rànjú kò rànjú kò rànjú kò rí nǹkan mọ́ ni kò rànjú kò rí nǹkan mọ́ mm, ni àwọn ìfìfún. ẹyìn ọdẹkù aláwọ̀ greenhouse. ẹ ẹ ẹ yẹn. bá a bá a máa báà ṣé alóhùn gbọ́ ni báà láìkí apc sétí. díẹ̀ díẹ̀ mo ti ń pariwo jù. kí ok ah. ok ok ọtí yìí ń pọ̀ àmọ́ a bẹ̀rẹ̀ ni. ẹ wá ìdúpẹ́ ààrẹ ni o ẹ má dúpẹ́ àdìsẹ́ kankan o ẹ fún wọn ẹ mú kún wọn ẹ mú kún wọn ẹ mú kún wọn. ẹ ṣe o ma. Ah, ah, èmi ọmọ abùjẹ́ budanu jẹ́ mu tán mu. àní rẹ ni bá wa lọ́rùú eléyìí lọ́la àní rí náà ṣe tó bá yẹ pé bíi ti fàájì ni àwa wà. àbí. ẹ ṣe. ṣe tí lè máa fi mọ ibi ìlà wà ṣe ti gbọ́ ẹ má wàrà ro. ẹ kí n tiẹ̀ bàbá wọn ò rì sí o fẹ́ mo sí gidi. Ah, ah. ẹ jọ mo ní ṣe mo lè wá jókòó tì yín. inú gbàlàyé ò gbà ẹgbàgà yẹn ẹ wá jókòó ẹ ẹjẹ àjọ kòlábù nǹkan jọ sọ̀rọ̀ láyé ẹgbàgà yín wá ẹjẹ àkọmọ lùmọ ẹjẹ àkọmọ lùmọ ẹ mọ̀ pé kí ẹ máa mọ tí àwọn pọ̀ kì í tètè pààyàn mm, mm. kì í tètè pààyàn. ẹ káàbọ̀ ẹ ṣeun jàre ẹ kúrò ní ẹ ṣe mo dúró ẹ̀rùn ẹ ṣe. torí taba tún ṣe ayé bíi tán ayé bíi tí mò ń sọ yẹn àwa lọ jẹ àfarabalẹ̀ jẹyẹ ni àfi arabalẹ̀ arabu àbáfi jẹyẹ kò sí wàhálà bíi o fi mi lọ́kàn balẹ̀ èmi ẹ̀ gbé ṣèbí mi ni. ọkọ kébí mẹ́jọ ló ti mú bí ọmọ mm. kọjá mẹ́jọ lọ́hùn yẹn o ẹ ẹ má bínú bọ̀dá àbẹ́ ẹ jà sùn. ẹnu mi ò jà tá báyìí. ẹ ẹ fẹ́ ata tó máa ta ilé lu fòfò ẹ mọ̀ kó a bá mú nǹkan tí a bá ti jẹ nǹkan ta á sí wàlẹ̀. ẹnu mi ò jà tá. Ah, kò sí wàhálà. ẹ ẹ bọ̀dá hmm? ẹ jọ mo máa fẹ́ tọrọ nǹkan ẹ̀rọ kan sí lọ́wọ́ yín. irú ọ̀rọ̀ wo. mo ní bóyá ibi tẹ́ ẹ̀ ń lọ nísìnyí bóyá mo lè tẹ̀lé yín débẹ̀ tẹ bá tún wá débẹ̀ bóyá tẹ bá fẹ́ lọ sùn bóyá lè ṣàánú mi kí n sùn pẹ̀lú yín kílẹ̀ fi mọ́. jọ torí ọlọ́run arákùnrin ẹ má bínú o ẹ come back ẹ come back. ibi tẹ́ ń lọ bóyá mo lè tẹ̀lé yín débẹ̀ tẹ bá wá kúrò ń bẹ̀ tẹ fẹ́ lọ sùn bóyá mo lè tẹ̀lé yín kí n sùn pẹ̀lú yín kílẹ̀ fi mọ́. Ah, ah. àbí irú ọ̀rọ̀ àdáadáa irú àdáadáa wà ìrọ̀rùn ada jẹ́ ìmọ̀ ibi tẹ́mi ń gbé ni ẹ dákun tẹ́ mọ ibi tí mò ń gbé tẹ́mi sọ pé ẹ fẹ́ tẹ̀lé mi lọ lílọ sùn. ojú ló ń rojú sànú ni mo. èrò ojú òsìwò ní rojú sànú ojú òsìwò ní rojú sànú ẹ̀yẹ́ mọ ibi tẹ́mi ń gbé ẹ wò bọ̀dá ẹ dákun ṣe rí owó àti ṣèyàn lálejò kò lé o kò tẹ̀ lé rárá ìsì ìsì ni àwọn èèyàn máa ń yọ yín lápò ẹ wò bọ̀dá ṣe rí ibi tílẹ̀ bá ti sú mi sí ibẹ̀ lèmi sùn ibi tí bá ti ń ṣe fàájì tílẹ̀ bá ti sú mi báyìí gbára báyìí ibẹ̀ ni máa sùn ṣe bí mo ṣe ń lọ yín ibi tẹ́ ni mo tẹ́ gbọ́ pé mo ń lọ wàhálà ibẹ̀ ni sùn ṣe tó bá tutù bá di láàárọ̀ ibi tílẹ̀ bá ti wá mọ́ mi báyìí iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ nìyẹn báwa ṣe ń ṣe tì í àwọn onílé o ẹyẹ ò ní sàsùn ẹyẹ ń jẹ ẹyẹ mu ẹyẹ ń jẹ ẹyẹ mu o ṣe gbọ́. eléyà kó sí bàbá ajá máa lọ ẹlẹ paplisenko yà lọ ẹ ibi kan gbàdé. ẹ ṣe mú wà lẹ́tẹ̀ẹ́ ní ìlọ tẹ́lẹ̀. tó o sì ẹni wà lọ bó ẹ tẹ ni. ẹ kọ jẹ ẹ tiẹ̀ mú mi ẹ mú mi dání nǹkan tí ẹ tẹ̀lé. torí káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń wí. káyé má bàjẹ́ tán pẹ́rẹ́gẹ́dẹ́ ìyẹn la ò ṣe ń ah! jẹ́. mo ní káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń ké. Ah! fi sáré ibì ló dé wa o ibì làwọn tí mò ń jẹ́ yà káàkiri lálẹ́ yìí. torí a pe nọ́mbà títí kò lọ èkó ni mo tún lè ní orí ẹ. ó dà mọ̀ pé bó pẹ́ bóyá orí mi á gbé mi débi re ẹ ah, mo wá fẹ́ lọ báyìí ọlọ́run o. a ṣe gbàdá sí wa. ń ṣe fún dẹ́ẹ̀mọ̀ náà bákà ló wọ̀ mí kọ́ la. abéjì làwọn bákà ó ti gbà báyìí. máa la òde sórí ó lé ní àkàràpá ti wà ti gbẹ sórí bá tó gbẹ owó ló wà ń bẹ àlẹ́ ni. òun ah, ah, kọ́ ló wà náà aṣọ ló wà nù ẹ. ẹni náà kẹjọ ló ní. aṣọ ló wà. Ah. ẹ̀wọ̀n Ghana ni àbúrò ẹni tó ń jẹ agbára jẹun tó ń fa wá wá kú ẹ̀jẹ̀ ni wọ́n lè ti yà wá gbẹ bó ṣe wà yẹn ó wá gbọ̀ngàn kan pé ọbẹ̀ kí ni ẹja ni wọn kì í rò tó bá rò máa rò ni tó wá ṣe wà yẹn wá ti lálẹ́ di làríkà lọ́sọ fún rẹ̀ tó bá lọ ṣe bí ìbèrè rẹ̀ á ṣe é ẹja ẹ bí. ikú ọ̀ṣẹ̀ká lómi o ikú ọ̀ṣẹ̀ká. ó yà mí lẹ́nu pẹ̀ ní káyọ̀dé káyọ̀dé kan náà ikú owó sí i. ibi gbogbo àdúgbò ni mo ti ń gbọ́rọ̀ káàkiri pítọ̀ káyọ̀dé ti wọ̀lú wọn ló bẹ̀rẹ̀ sí í ná owó báyìí mo máa ti dẹ́yìn tá a máa sọ mu ọ ní oṣù lọ́gbà àgbẹ̀jọ̀ lórí bá ti ẹ̀ ṣèkówó yín bábá yìí sí wà láàrin àwọn èyí bí bá máa sọnù. aláàbọ̀ àmì tán àmì. káyọ̀dé ah, mo sọ náà nígbà tí èso máa lè. ẹ̀jẹ̀ mi tù wò sálẹ̀ sẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì. kéèké ètùrẹ ara ìsọkè ọmọ ẹdun àwọn ìgbà wọn wà níbi káyọ̀dé dé káyọ̀dé yunusa yunusa. a kà sí. a pẹ̀lẹ́ ọdún wa fà yìí sí. Ah, ah. káyọ̀dé ra rẹ̀ ah, lóòótọ́. náà rẹ̀ yẹn lóòótọ́ èkó. Um, um, um. èkó gbúyọ̀ ni. Eh. ẹ wo ẹ ní bínú sí mi mo ń kọjú lọ síbi kan ni wọn kì í sáré yà ní ọ̀dọ̀ yín náà eh, firstly owó tí mo yá lọ́dọ̀ yín ẹ má bínú pé mo kọjú lọ padà òní. mínísà náà. àwọn owó ẹ ẹ ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́wàá la yọ ọgọ́rùn-ún rèé eh, of course ọgọ́rùn-ún ni ó ló jẹ́ nítorí pé mo promise yín pé nílọ́po ìlọ́po ni máa dá padà sí bàbá mu wa. Hmm, hmm, hmm, ó wí bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀. ẹ èmi gangan mo dúró fún jọ́nà náà. Ah, ìwé tiẹ̀ lówó lórí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni à ń tá a bá ṣe ń lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà tó kó nílẹ́rù lọ ni torí ẹ eh, yínúṣà ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ torí wọ́n ló jẹ́ kí wọ́n yá mi lówó ṣé ti yín náà nù. afẹ́ to tó ṣe sun aya mi lọ́la wọn bí wọn bí wọn kàn máa yọ. nǹkankan náà náà ni. ẹ ti rẹ nǹkankan náà. nǹkankan náà. ẹ wá jọ mo fẹ́ ràn yín sí màmí ẹ bá mi fi lè jíṣẹ́ fún màmí tí màmá rè àmọ́ sórí ntí mọ́ dùn èmi lọ́rọ̀ rẹ̀ yìí ni àní ìgbéraga rẹ̀ yìí èè e, e, pa ìgbéraga ìtì náà a sì gbọ́dọ̀ pé torí pé o ti ṣe báyìí ká mọ̀ tó ọ̀rọ̀ bọ̀ ọ̀sán kí ló dé tó wò fi lè yọjú sí mọ̀mọ́ fúnra rẹ̀ ìyá tó bí ọ tó fi jẹ́ pàpà lọ rán sí wọn. kò dẹ́ ń ṣe o ní tó ṣẹlẹ̀ ni wípé tí n bá yọjú sí màámi mo ní láti padà sékòó lẹ́nu màámi ò dẹ̀ ní fẹ́ kí n padà wọ́n á fẹ́ kí n fara máwọn dọ̀la ẹ̀ torí mi ò ṣe lè yọjú sí wọn <laughs> kẹ́ ẹ kúnlẹ̀ àti jíde ńkọ́. Ah, wọ́n wà èmi pẹ̀lú ẹ̀ lájọ wà ní iléèwé lánàá mi títí fún àwọn ọmọ ní. òwú bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀. ẹ eh, yín jíṣẹ́ fún wọn. <laughs> Ah, ah, kúnlẹ̀ àti. ẹ eh, eh, ti kúnlẹ̀ àti. èkó èkó gbé ọ̀rẹ́ wa èkó gbé ọ̀rẹ́ wa. ẹ káyọ̀dé dákun ọdún òde mi kí n sáré lọlé mo fẹ́ lọ kẹ́rù mi kájọ máa lè kó ni. èkó ti bo. èkó fáṣọlá. bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń lọ sẹ́kọ̀ọ́ ó mọ tó máa ṣẹlẹ̀ tí wọ́n máa padà wá lásìkò ẹ ti prepare sílẹ̀ anybody tó bá fẹ́ lọ nínú yín á lè máa tẹ̀lé mi lọ́gbà yẹn. Ah, ó ti dà. ẹ ẹ wá ìtọ́ máa ń gbọ́n mi. ṣé tọ̀ ló tún máa ń kọ́ ṣẹ̀ṣẹ̀ ń fẹjọ́ rẹ̀ sùn bọ́ọ̀bẹ̀ nǹkan ọ̀tọ̀ ibi gbogbo nílé ọwọ́ lọ́wọ́ fún sáré ìgbà sáà tọ̀ ẹ̀gbọ́n ọba yẹn ara fún mi èmi sí káyọ̀dé yìí o. Hmm, a bẹ̀rẹ̀ pé kí ni ṣé ẹ rí bí mo ṣe tẹ́wọ́ gbowó lọ́wọ́ rẹ̀ òtútù burúkú kan dàbọ̀ mi orí mi wà dìde gbáà. àpẹẹrẹ tálíkà ni. ẹ àpẹẹrẹ tálíkà ló mórí rẹ dìde sọ̀rọ̀ pé nígbà téèyàn gba ten thousand lọ́wọ́ yín tó fi padà wá lórí rẹ ní dìde ayé tálíkà ò dá. unisa ìwọ mọ tiẹ̀ dá gangan orí yẹn ojú ló mọ tó yónú ṣé dodo ìdajì ara orí yẹn àbá tó gbé tó gbé wá ọkọ̀dà o ṣeun mi ojú òní tiẹ̀ o kú àdúrótì ah o ò ní dààmú láyé ẹ gbogbo ọjọ́ tó bá lò nígbèésí ayé ìrọ̀rùn ni gbogbo ọ̀rọ̀ ẹ máa máa já sí ọlọ́run àṣeyín lọ́rẹ̀ ara yín kalẹ̀ o èṣù òdẹ ní yáàyàn ò ṣe ṣe ṣe o. èmi màá lọ lọ́pẹ́ èmi gan-an ló yẹ kí n máa dúpẹ́ torí pé mi ì lérò pé àǹtí mi tún lè sọ̀rọ̀ báyìí ah ó yẹ kí n máa dúpẹ́ gidigidi gan-an ni èyí tó kù bẹ́ẹ̀ sì ni pé kán wá dìde kán fẹsẹ̀ ara wọn rìn kán bẹ̀rẹ̀ normal business wọn ẹ̀hẹ́n ìgbà yẹn màá túbọ̀ wá dúpẹ́ délẹ̀délẹ̀. ẹ àǹtí ẹsẹ̀ tí múmi fi rìn tẹ́lẹ̀ lágbára ọlọ́run wọ́n túbọ̀ máa fi rìn padà. àmín àmín àmín. ṣe ọ̀rọ̀ mi yìí ó súnyàn hmm. ah, àwọn ìjọba wa la rí báwì. Hmm tó jẹ́ pé wọn ò ní wádìí ohun gbogbo dájú kán tó gbègbèsẹ̀ ṣùgbọ́n mọ́mì mo fi ń dá yín lójú pé ibi tí dáàdi wà yẹn lágbára ọlọ́run wọ́n máa padà wá bá wa láyọ̀ àtàlàfíà ẹ máa gbégbèsè lórí ẹsẹ ti gbọ́. akíndélé ò ṣeun ò ṣeun gidigidi gan-an ni ọlọ́run á ṣe yín lórí ara yín kalẹ́kalẹ́ àǹtí mi ẹ wo ẹ dúpẹ́ lọ́wọ́ akíndélé gidi gan-an ni ọ̀hún tí ẹ bá rí ohun tó fi ń di ẹrù wá bí láti ọjọ́ tó ti ń wá síbí báyìí kò sí ni kó má dẹrù wá ẹrù rẹpẹtẹ báyìí ló máa dì wá ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ gidigidi gan ni o. <laughs> sista mi ẹ wù á nídìí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ẹ̀ ló ń ṣe o àbóhùn gan-an ló jẹ́ kó máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe tẹ̀ ń bóhùn tọ́jú ìyá ìyàwó òun. èwo làbọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ ti tèmi òun gan la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ ká dúpẹ́ o jẹ́ ká dúpẹ́ bó tiẹ̀ jẹ́ iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe jẹ́ ká sì dúpẹ́ náà. akíndélé ṣé torí ọ̀rọ̀ ta sọnù lé yẹn ló ṣíwájú kò sí ìbàyí tó mutí látàrọ. ẹ sọ fún mi ṣé kò tó torí ah, ọmọ ọlọ́mọ láti jọ ètò kan ronú kiri àwọn èèyàn ti fi sọ̀rọ̀ sí mi ládùúgbò ẹlòmíì gan kò ní mọ̀ bó ṣe fẹ́ bá mi sọ̀rọ̀. tí mo bá yẹ ní kéèyàn mú yín lọ síbi kan sí i á fi fìlà péré ni ọjọ́ kan ló níyì mọ́ o. ṣé o níbi kan tó fẹ́ mú mi lọ. mo mọ ọ̀dọ̀ àbákò tí mo lè mú ẹ lọ but ọ̀rọ̀ àwọn èèyàn lè ìsìnlẹ̀ máa pèèyàn ní ológun yìí ó níbì kan tó fẹ́ mú mi lọ látijọ́ ló lè sọ wọ́n ṣe máa pè é tí wọ́n ṣe mọ́ ẹni kí nìkan tá máa ṣe ń sìn ṣé ká máa lọ́ sìn. no a lọ sìn màá nílò láti sọ fún wọn náà so tó bá ti ní ká wá ìrìn àjẹ kan mọ. torí káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń wí káyé má bàjẹ́ tán pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìyẹn la ṣe ń dákẹ́. mo ní káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ṣe ìyẹn la ṣe ń wí. ọkùnrin tó jókòó yìí ọ̀rẹ́ mi ni. bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀ ló ní àwọn ìṣòro kan òun ló gbé wa wá. o ò rí gbogbo ìgbà tó ọwé mi dé yàyín o mo mú ọ̀pọ̀ kún èjì mo fi gboko awo lọ ni ṣó wàá rí ibi tọ́rọ̀ gbé dúró yìí ẹnu oníkan ń là á ti gbọ́ pọ̀n o ò sì jẹ́ kóun ò fẹnu ara rẹ̀ wíjọ́ kémi ò bá lè mọ ibi tí ti mókodoro ọ̀rọ̀ sọ. ẹ ẹ bàbá ṣe lóòótọ́ ni nǹkan tí ó sọ ṣe àdìṣe wàhálà lóòótọ́ àti wá sí bíbá tá a bá yín ìyàwó mi yìí ó ti pẹ́ tí ó ti ń ronú inú ẹ̀ káàkiri kò dẹ̀ síbi tá a ti gbèdé kódà a ti gbé lọ sí tàwọn olóyìnbó wọ́n lé wa síta ni pé ká máa gbé lọ kò síbi tá a ti gbèdé ọ̀rẹ́ mi ló wá sọ fún mi pé tá a bá gbé dọ́dọ̀ yìí bóyá a lè rí ẹ̀pù bàbá ẹ̀jọ̀ ẹ̀pù wa kó tiẹ̀ sọ láyọ̀. ó rí mọdébìnrin yìí ó rí wí lóòótọ́ kò sẹ́nikẹ́ni tí ń bẹ́kún ọ̀dọ̀ mi níyà yìí tí ò ní rẹ́rìn jáde agbára mi mọ̀ kọ́ ọ́ ọlá àwọn ọ̀run mọlẹ̀ mọ̀ ń jẹ àtàgbára elédùà ẹ̀yin wò mí wò níbi ọ̀rọ̀ dé dúró yìí hmm, ẹjá bilẹ̀ léèrè ọ̀rọ̀ ọmọdébìnrin ọyá nawọ́ àlàáfíà rẹ̀ síwájú. lọ síwájú. tó ọ̀sán mọ́ gánrígánrí rẹ́mi òkùnkùn rúmọ̀rúmọ̀ adéabó funfun nẹnẹ ojú ọ̀run ṣánlé ṣánlé adéabó funfun nẹnẹ ojú ọ̀run ṣánlé ṣánlé funfun nẹnẹ ojú ọ̀run ṣánlé ṣánlé o funfun nẹnẹ ojú ọ̀run ṣánlé ṣánlé o ó yẹ ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ ẹ wá fi inú ojú mi ṣe bùgbé. ìsìnkú ọ̀run ló gbọ́ bí àánú yìí mọdébìnrin ẹ dákun ìwọ àti ta ní ẹjì tó múlẹ̀ ń gbà tó rí. kódà èjì èjì ni mo gbé wọn ọgbẹ́ni kankan mọ̀ adéábó lòǹgbò lòǹgbò méjèèjì tí wọn ò gbọdọ̀ yára wọn wòmí wò ó rí wà àtẹnitẹ ìjọ múlẹ̀ yìí onítọ̀hún ti filẹ̀ ṣaṣọ gbóra ó ti kú bẹ́ẹ̀ sì gbọdọ̀ yára yín mo fẹ́ o dáadáa o ṣọnú kò sì jẹ́wọ́. ìwọ náà ronú sí i taniwo àtẹjọ ẹjọ ṣe múlẹ̀ jẹ́wọ́ ronú ronú. ẹ lẹ́wọ̀ ẹ̀yọ́ mọ́ mi ṣé ẹ ti tẹra yín nú dáadáa. bẹ́ẹ̀ ni. ǹgbọ́n ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. torí pé ìmùlẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe yìí ìmùlẹ̀ ayérayé ni o lẹ́yìn ìgbà tí ẹ bá ṣe ìmùlẹ̀ yìí tán àhágbá tó bá lóun ó ṣe yín ò lé lórí àdí tó bá lóun ó ṣe yín kò ní lè sùn ń bọ̀. ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò tí ó dalẹ̀ ìfẹ́ kó má kun yín lágbo nítorí ni òbí ìsìnkú o òbí ìsìnkú o òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra bàmù mo wá ẹ wá ìwọ náà kàn jẹ. ọ hmm. ah, yà fún un ọ yà ẹ kàn jẹ ẹyin méjèèjì. ṣé ẹ rí obì tí ẹ kàn jẹ yìí obì ń ṣekú ní o ìmùlẹ́lá tó lágbára lẹ ṣe yìí ẹ jọ bára yín pẹ́ dọjọ́ ogbó ni o tẹ́sí gbọ́dọ̀ yára yín àìbá àmọ́ o tí kan ní yín bá papòdà ìkejì náà ń lọ ni o. ṣùgbọ́n lágbára lọ́wọ́ elédùwà ẹ bára yín pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ pa owó ẹ sì fi ìrìgì jóbi ẹ pẹ́ láyé o ẹ má yára yín o torí pé mò ń lálẹ́ lè ṣe. Ah. Ah. Fisayo Fisayo, ṣe pé nǹkan tó tó báyìí wà mi. ẹ wo ẹ tiẹ̀ ṣì ní tọrọ wa ṣe sí ẹjọ́ nítorí wo yìí ibi tí ti lọ rèé fi agbọ̀n yẹn kọ́ ti lágbára ju o ah, n ti dánwò yìí lẹyẹ dánwò tẹyẹ ń sunmí yìí ńlọbọ gungun rẹ̀ torí bọ́lẹ̀ pọ̀ tẹ́yìn rẹ̀ sì dá ọ mọ̀ ṣe o níbo ni ká ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ní ìsìn ọ̀dà kò burú ẹ wò mí ẹ̀bọ̀ láàrú hmm, ẹ̀bọ̀ kàǹkà tí kagúnláyà ṣùgbọ́n wọ ọkọ rẹ̀ wọ ló gbé o. ṣé bàbá máa gbé anything tẹ bá ní kí n ṣe tó bá jẹ́ pé lórí fisa ò máa ṣe. o rẹ bọ tí mò ń wí yìí ó gbèrè kórìtà mẹ́ta níbi táwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn ẹyẹlẹyẹ ṣáńlẹ ṣáńlẹ àwọn abapá yẹgẹ àwọn àtìbújòrò rọ àtẹ̀dọ̀jọ kan àjẹ̀dọ̀ tútù ènìyàn mọ́bì hmm, ibi wọ́n gbé ń gbára jọ bó o bá ti wá gbẹ́bọ̀ òun lẹ̀tọ̀ tẹ́bọ̀ fín tẹ́bọ̀ dà tó ní ìrè pàwíṣí tó ní dòrò wọ́n sì pàwíṣẹ̀ hmm, ó wá ṣeé ṣe kọ́mọkùnrin yẹn bẹ́bọ lọ o ah! ọmọkùnrin lè bá bẹ̀ kú o mo wí o. káríkárí ọba mákin kùtùkùtù ọba èjìgbò ojú ẹ̀ṣẹ́ ìríbi tàwòdì kì í rọ̀ràn afẹ́fẹ́ fẹ́ ń kẹ́sọ aláṣọ ẹ̀fúùfù lẹ̀lẹ́ ń fẹ́ ń kéwú ẹlẹ́wù. afẹ́fẹ́ lorúkọ apẹ́kú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lorúkọ apàrùn awẹ́tẹ́rẹ́ lorúkọ apẹ́ná wòódìrì lorúkọ apẹ́wò òrùn lorúkọ apẹ́wò omi tẹnu a sì tẹnu pọ̀ àjẹpọ̀ nítàdán. mo ní o bọ́ tẹnu rẹ pọ̀ bóde ọ̀yá ọ̀yá ó dàṣẹ ẹ mọ̀ pọ̀ pọ̀ pọ̀ gbogbo tí inú rẹ ni kò pọ̀ bóde pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀. pẹ̀lẹ́ ǹlẹ́ pẹ̀lẹ́ àsìkò ti tó nù súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ ọ̀yá. ọ̀yá mú mú mú ọ̀yá ọkọ̀ ọ̀la ọkọ̀ ọ̀la ẹ̀ ẹ̀ mọ̀ ọ̀dùn ẹ̀ mọ̀ ọ̀dùn mú nìṣó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo lè mo lè jó. alo ẹ wo ẹ̀gbọ́n mo ti wá ń bèrè ah. ẹ wo ẹjọ́ ẹ o kàn tí mo fẹ́ fún cab driver yẹn lówó o ok sista ṣé kìí ṣe owó tẹ́fẹ́ fún mi lẹ́yìn pèpè kan máa mú bọ̀ yẹn. ẹ̀hún náà ni. ẹ má ṣe yẹn náà òun náà ní báyìí ẹ̀yin náà dẹ̀ tún dáhùn pé òun náà ni òun náà ní báwo ẹ fẹ́ gbé mi ẹ fẹ́ sọ two five two thousand five hundred fún mi ẹ kọ́ gbé mi ya bì kọ́ káàkiri ẹ̀dẹ́ ẹ má ẹ má ṣe ẹ má ṣe ẹ fún mi jọ ẹ fún mi lómi jàre. ẹ má bínú ẹ má bínú ẹ jọ. àwọn náà lọ jẹ ìyá àwọn náà lọ jẹ ẹ fi mí lẹ jàre ẹ fẹ́ fún mi tí mo àyẹ̀kọ́ dà mí láǹfààní ẹ jẹ̀ tó wá sọ pé. ẹ gbà wá síbẹ̀lẹ̀ tí fẹ́ kó ẹ gbà wá nà mí ẹ gbà lọ sí mi lórí ìyá mi. ẹ̀gbọ́n owó cab driver now. àjọ má bínú bá ti wọlé ìsìn máa fún ẹ bẹ́sẹ̀ drop ọ̀gá mi. ok ok. ó ń tóní èyí ló tì mí mọ́. Fisáyọ̀. yes. oh my god oh my god Fisáyọ̀ mo rántí ẹ Fisáyọ̀ ẹ Ah, dáàdi nǹkan. ẹ long story. Eh, oh, eh, eh, ṣé o wá ṣe nǹkan bí ni. complain mi ni. oh my god ibi. yes. Uh, ok. ẹ wọ wọlé ẹ wọ wọlé. Ah, ah, má jẹ́ kí n wọlé síbẹ̀ má jẹ́ kí n wọlé jẹ́ kí n máa fẹsẹ̀ rìn wọ́bẹ̀ jẹ́ kí n ró lọ. tolú. oh my god. sista wa o ti fún mi lówó mi. ẹ mo fẹ́ lọ gbọ́ fún yín náà ni now. Ah. ẹ má pẹ́ náà ló jẹ́ máa sọ̀rọ̀. wà á ọpẹ òde. ẹ ẹ wo onírìn àjò ọlọ́jọ́ pípẹ́ wà nìyẹn àmọ́ láìpẹ́ ẹ máa tó rẹ̀. má ṣàmì tẹ. mo ò lè believe láéláé pé ẹ ṣì lè rán pictures yìí o. nǹkan tí photography wà fún náà nìyẹn ọmọ ọ máa ń capture image for memory. yeah that's nice. ẹ eh, ẹ picture tara pẹ̀lú dádì ní ìgbà yẹn o mhm, mhm. ẹ ṣe rántí wọn wọ aṣọ àdá is a little ah. girl <laughs> rẹ eh, ẹ mo fẹ́ kẹ́ bá mi ṣe picture yìí kẹ́ bá mi ẹ̀ láàjẹ́ sí big one. má rò máa bẹ ṣe actually mi ò ṣiṣẹ́ yìí mọ́ eh, ṣùgbọ́n torí tiẹ̀ any size tó bá fẹ́ sí máa bẹ ṣe. ìyá inú mi dẹ̀ máa dùn ẹ́ ṣe gan-an <laughs> eh, ẹ̀yin gan máa ń tọ́jú nǹkan ṣáà. ìṣẹ̀lẹ̀ ọjọ́ tí mo ṣe photography ló sọ mi di ẹni tó ń ṣe kábúkábú torí tí mo ń ṣe yẹn torí ìṣẹ̀lẹ̀ gan sákò ní àdúgbò ńgbà yẹn ọjọ́ tí jáde pé mi kí wọ́n ya passport photograph fáwọn òṣìṣẹ́ wọn ọjọ́ yẹn làwọn ẹni wá rẹ́bù company dáadé ọjọ́ ìgangan ni gbogbo àwọn tó ń nínú photograph yẹn ó lè ní wọn mo ṣọ̀ pé wọ́n rí mi jọ yẹn bí mo ṣe wọlé mo fẹ́ máa mu ju aṣọ tó wà lọ́rùn mi lọ tí mo fi jáde nínú ìjọ yẹn bẹ́ẹ̀ àwọn tó ń yan olè ni wọ́n ọ̀dọ̀ ọmọ ọ̀rọ̀ nàìjíríà kó ló má lọ du orí olórí káwọ́dì má lọ gbé tiẹ̀ lọ I just decided to keep quiet but everybody tó wà ní photography olè ni wọ́n everybody ọmọ yẹn ń bẹ̀ ni. no pictures ọwọ́ ẹ̀ ṣe jẹ́ mo fẹ́ kó explain fún mi nísìn kí òkú méjì tó bá ọlọ́run lé mo fẹ́ kó fi ẹnu ara ẹ̀ ṣàlàyé nísinsìn. sir ṣé o kò ṣe ń wù mí nígbà kan ò lè ní kí ló fẹ́ ká alright and guys owó can lọ́wọ́ company wa báyìí owó yẹn dẹ̀ yìí gọ́bọ̀ ẹ̀yìn and managing director wa kò sí ní àwọn dábàá sọ pé òun tó ẹ ló ní squinch lórí tó lè anything about owó and we feel like wá kẹ wá bá clear owó on saturday because tomorrow bá ma fi monday We yẹn máa ti lọ ti máa wà bank so saturday fẹ́ kẹ wá ṣẹ́yìn. ṣé o dẹ̀ sọ pé ọ̀nà wà nù nǹkan tó sọ yìí because ọyẹ́ mú mi ò sí lọ́rùn. ọ̀ọ́ guys ṣé mo lè fún yín lò ṣá. okay um, deal báwo la ṣe fẹ́ ṣe é. simple thing seventy thirty. yeah fine seventy thirty it's okay. ọ̀ọ́ mi pé seventy fáwa thirty fún wọn ṣé seventy thirty at least èmi mo ní deal now. Uh, uh, kí ló dé tá a máa ń jí láàárọ̀ kùtùkùtù tá a máa ń láìkí owó bẹ́ẹ̀ yẹn àwa gangan ló lè náà àwa la lọ jalè àwa la lọ fèsè seventy four hour thirty fún ẹ it's okay. All right. let's do forty sixty then. no seventy thirty. àwa la seventy ìwọ ló ní thirty. seal. deal all right now ṣé kí n fún yín lórúkọ company no no no no no o need that àti sọ̀rọ̀ company You kò fún wa ládírẹ́sì. ọ̀rọ̀ ẹ̀ máa fọ́ ọ̀dẹ̀ sórí fún yín gbà yín. ṣé ṣé wàhálà fífẹ́. a tún olóhùn kígbe jàǹdùkú rẹ̀ ẹ̀ mú wọn wọ́n tún ti dé o ẹ wo tó wọ́n máa tún ti dé o ẹ wo ojú òní ẹ̀kọ́. Odindile ṣó ìwọ ni ṣòdílé aláyọ̀ dìbànújẹ́. Dédì ẹ̀jọ̀ náà Dédì please. Kò sí ìrọ̀lú jọ. Nígbà wo la fún ẹ ní owó kan náà? báwo ló yẹ sọnù. inú sẹ́ẹ̀ ni mo fowó yẹn sí mi dé mo gbà tó wá jí. ṣé inú sẹ́ẹ̀ ló yẹ kó fi sí àbí inú bank account àbí òun ní bank account ẹ kò sówó kankan o. mú mi. ẹ wò dáàdi ẹ máa fún ni ẹ ṣáà gbọ́ nǹkan tó sọ ń sìn ó ní ó sọnù ni kì í ṣáà ṣe pé ó na ó tún wá béèrè míì ẹ wo mo máa ń sọ fún yín pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mi ẹ fún ní mi. ṣé ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa fún lówó báyìí. ẹ má bínú ẹ má bínú. nígbà tí wọ́n mìíràn tó dá sí ni ẹni fún ẹni kankan. Hmm. <laughs> oh thank you daddy. Hmm. <laughs> Hmm. wow. I love this family tí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ tarnish image family yìí i'm ready to fight that person. <laughs> ẹ bá jẹ kí n sọ pẹ̀tẹ́. mo jẹ́ àtijọ́ àtijọ́ àtìgbọ́. ìyàwó ìbílọ̀ ìyàwó. ọ̀hún bẹ́ẹ̀ ni ìyẹn. ẹ mọ̀ pé abẹ́yẹ̀ máa ṣe dáadáa ọmọ tó jẹ àwọn pé kì í ṣe onínàkúnyàn ó sọnù ó sọnù nìyẹn. ìwọ jẹ́ kí àwọn èèyàn wò pé dẹ́ni ló jẹ́ káwọn lè wá rọ̀ complain officer, officer. Ah! no no. I love you. mi ò lè mọ̀ pé dáàdì ló ń ṣiṣẹ́ company kí ló rọ̀ bọ̀ company dáàdì please. no. ìwọ náà àbí ayé ìwọ ni mo wá yìí àìsàn ráńpẹ́ ló ṣe mọ́mì tọ́lọ́jọ́ fi dé dáàdì tún kú sí police station ah! báwo ni mo ṣe fẹ́ tọ́jú àfọlábí ìwọ náà mo wá kọ́ mi mò ń ṣe o ọmọ náà mo fẹ́ kí o ṣe orí ẹyọ kan fún mi pé tí mo fi mọ̀ pé wọ́n lọ́pàá kò tiẹ̀ jọ ọlọ́run kò jẹ́ kí n mọ wọn tí wọ́n ń nínú kó wọn parent mi màmá ìyẹn títí láéláé tí o bá lè ṣe owó kan ṣòro fún mi. báṣìlì mo kì í jalè mọ́ mo kì í ṣẹlẹ̀ sí mọ́. báṣìlì mo kì í jalè mọ́ please. gbogbo owó fi tó fi mi. please. gbogbo owó fi tó fi mi. ọmọdé ní aláyọ̀ sọ di kíkorò ah akíndélé mo ní gbà ah, mo promise mi ní gbà. sẹ́wọ̀n ah! sẹ́wọ̀n. ṣẹlẹ̀ to the past jẹ́ kí mi àti ẹ jẹ́ ká jọ reason ẹ àṣẹbẹ̀rẹ̀ life wa ni please now try to understand me. àjọpọ̀ sàn gangan nílé nìkan. kí ló ń ṣe bí. ewu àti ẹ̀rù ló ń bà mí ẹ̀rù ń bà mí. òun ní láti bẹ̀rù àwọn bàbá wa nù ilé tó ti ń ṣètò fàákì lágbára ọlọ́run akínmalọ láyọ̀ adéòde bá wa láyọ̀ àtàlàáfíà. àmín tí Tákindélé bá lọ tó bá padà dé mo ń dá májẹ̀mú níwájú Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi kò sí ẹ̀ṣẹ̀ kókó Tákindélé lè ṣẹ̀ mi ìmà ni àmọ́ Tákindélé bá wà lọ tí ò padà dé ọkùnrin kọkùnrin kọkọ kò tún gorí àyà mi mọ́. wo ọkàn gbàgbọ́ ta ti ń lo òun náà ni kò jẹ́ ká máa lò lọ kò sí nǹkan tó máa ṣe Akíndélé àdúrà ni kò máa fi ràn lọ́wọ́ báyìí ṣó ti gbọ́ ìyá jẹ́ ká. never never. Fisayo please Fisayo Fisayo. olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. ìbálòpọ̀ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. ọjọ́ ọmọdé múlẹ̀ ló mọ̀ ọmọdé ò mọjọ́ tí ó dalẹ̀ ìfẹ́ kó má kun yín lágòjù toréré gèlè ni òbí ìsìnkú o. òbí ìsìnkú òbí ìsìnkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fẹ́rẹ̀ gèlè. ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ̀gbọ́n. òbí ìsìnkú. òwì tó òwì tó èyí. Eh. òbí ìsìnkú. ẹ ṣọ́ra olólùfẹ́ méjì. ẹ ṣọ́ra fẹ́rẹ̀ gèlè. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni bó ṣe ń ṣe yẹ ló ń ṣe mí bó ṣe ń ṣe ṣu ó yọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe yín kábọ̀ odò olólùfẹ́ jọ̀wọ́ mo fẹ́rẹ̀ má ṣe dà mí òbí síkú o. òbí síkú òbí síkú olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. òbí síkú eh, òbí síkú eh. olólùfẹ́ méjì ẹ ṣọ́ra fèrè gèlè. bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ṣe ń wí káyé má bàjẹ́ tán pẹ̀rẹ́gẹ́dẹ́ ìyẹn la ò ṣe dákẹ́ mo ní káyé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ yẹ ṣé ìyẹn la ṣe ń ké ilé ayé má bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ ìyẹn la ò ṣe dákẹ́ torí báyé bá bàjẹ́ tán pẹ̀rẹ́gẹ́dẹ́ tí gbogbo wa ni ó dáa ah, àwa là ń kúkú ń gbénú ayé báyé bá bàjẹ́ tán pọ́rọ́gọ́dọ́ tí gbogbo wa ní ó dáa. ìsìnkú.